yín o gbogbo adarí pátá o a ó béèrè lọ́wọ́ yín ṣé bá ṣe rán yín o a ó béèrè lọ́wọ́ yín o iṣẹ́ ìrìnjú yín o a ó béèrè lọ́wọ́. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. You are on Fresh 105.9. right in the hot Asian city of Ibadan. Fresh offense 105.9 Ibadan. Ibadan. A beautiful evening to you. This is Fresh 105.9 FM Ibadan. Please listen to this personal paid announcement. Kunle Ade Homes is hiring full time marketers with good communication skills and sales experience. Minimum qualification is a national diploma. Salary is very attractive, plus commission on every sale. Interested applicants should please call 090 62 86 4486 or 090 62 4483 or visit our head office at 82 Brick House, MKO Abiola Way, Ring Road, Ibadan. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Looking for something extra special to watch this season? Well, look no further. Trophy Extra Special Band is back. Catch every beat as the best bands in Nigeria compete in an extra special battle for a chance to win 10 million naira and a set of musical instruments. Tune in to MTV Base Channel 322, Africa Magic Showcase Channel 151, and Africa Magic Urban Channel 153 every Saturday at 7 p.m. The show is brought to you by the Extra Special. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ibadan Kini Fresh FM. Nìbàdàn làwà. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí la bá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ fresh one zero oh five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé. mo kí wa pé a kú ìsinmi òní o wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù. mo ti sọ pé iṣẹ́ méjì la máa gbé fún bàbá pf ọwálé ni. àwọn ló máa gbàdúrà tá a fi bẹ̀rẹ̀ àwọn náà wọ́n á dẹ̀ tún gbàdúrà tá a fi máa parí. ìdí èní tó fi yàtọ̀ nìyẹn. ẹ mọ̀ pé parí àwọn ló máa ń parí ẹ̀ tá a máa ń gbélé wọn lọ́wọ́. ṣùgbọ́n lẹ́nìí àwọn ló máa gbàdúrà fún wa tá a fi máa bẹ̀rẹ̀. sọ ẹ pé gbogbo àwọn èèyàn kó darapọ̀ mọ́ ìrìn àjò yìí ẹ̀ ń tẹ̀ dẹ̀ ń wò wá lórí àtẹ ìbánidọ́rẹ̀ Facebook live ẹ láìkẹ̀ ẹ dẹ̀ ṣíà ẹ̀ dáadáa ẹ̀yin tẹ̀ dẹ̀ ń gbọ́ wa nílé ẹ̀yin náà lè darapọ̀ pẹ̀lú wa lórí Facebook ṣùgbọ́n bá a ṣe máa ń ṣe ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀ ládùúrà. ṣé ẹ mọ̀ pé mo ti sọ pé bàbá pf wá àwọn ló máa gbàdúrà ṣùgbọ́n ẹ jẹ́ àti ẹ̀dọ́dọ̀ arákùnrin mi dáre power of praise. die. the power of praise. gẹ́gẹ́ bí mo ṣe sọ ohun táyìn kọ̀ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì bí wòlíì ọlọ́run pf ọwá bó ṣe ń gbàdúrà pẹ̀lú wa. ọlọ́run wí pé níbikíbi tí a bá gbé fi ìrántí orúkọ mi sí èmi yóò tọ̀ yín wá èmi yóò sì bùkún fún yín ǹjẹ́ a fi ìrántí orúkọ olúwa sí inú àpótí ẹ̀rọ yìí gbogbo ibikíbi tí ẹ bá ti gbé gbọ́rọ̀ yìí àṣẹ ìwòsàn ìtúsílẹ̀ ìdáǹdè ìdáríjì ìgbàlà àṣepé ìbùkún kó wọnú ayé gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ tàbí tí ẹ máa bẹ̀ sí gbọ́rọ̀ yìí mo wí pé àlàáfíà ni fún yín ní orúkọ Jésù Kristi olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù. kọ́ ìdáhùn ayọ̀ Jésù orúkọ ńlá orúkọ ńlá olórúkọ. àwọn èèyàn ti mọ̀ nígbà tó bá ti rí tí gbogbo ẹ̀ bá ń dún báyìí wọ́n mọ̀ pé ìtàn àwọn akọni ìgbàgbọ́ nìyẹn ohun tá à ń sọ náà ni pé ẹ̀yìn náà á di ìtàn lọ́jọ́ kan ẹ kò gbìyànjú kẹ́ ẹ di ìtàn tó dára mò ń sọ̀rọ̀ nípa bàbá Benson Andre Ndauza ó torí pé màá ní kí bàbá pf wá kọ́ bá mi yẹ̀ bá sẹ́gbẹ́ kan tó ráwọn náà ni wọ́n á parí ètò yìí mo kàn fẹ́ kí wọ́n sọ ohun tí wọ́n mọ̀ nípa bàbá Benson Ndauza n tó wá tẹ̀síwájú nínú ìrìn àjò yẹn torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè gbé Benson Ndauza wá ṣùgbọ́n mo rántí àwọn méjì ní Ìbàdàn yìí àwọn bàbá tó president PFN bàbá Wálé Òkè àti bàbá PFO wa. iṣẹ́ ìránṣẹ́ kírẹ́mìkì náà ni àbí iṣẹ́ ìrántí tipẹ́tipẹ́ láyé TSUS ọlọ́run akúdẹ́mi yín sí fún wa bàbá PF Ọwá kí ló ń tẹ̀lé sọ nípa bàbá Benson Idahosa. Um, bàbá Benson Archbishop Idahosa in fact nígbà tí n bá ń ṣàṣàrò lórí bàbá yìí ní gbogbo ìgbà inspiration nínú ayé mi ó máa high ẹ ẹ Archbishop Benson Idahosa kì í ṣẹnikẹ́ni tẹ́nikẹ́ni lè fi ọwọ́ rọ́ sẹ́yìn pàápàá nínú iṣẹ́ ìhìn rere bàbá yìí uh, the first time I met Baba, it was nineteen ninety ni mo kọ́kọ́ pàdé wọn òun láti lọ sí Benin City kò dẹ̀ sí nǹkan méjì tí mo wá lọ <clears throat> jù pé mo fẹ́ máa wádìí bí Ọlọ́run ṣe ń lo àwọn akọni pé bí Ọlọ́run ṣe ń lo bàbá yìí mo wá mo wá wá emulate wọn pé ah ah ṣé ẹ̀mí mímọ́ kan ṣoṣo yìí náà ni ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ wọn kí wọ́n lè gbé ọwọ́ lé mi kí wọ́n lè gbàdúrà fún mi sí i and by that time I was so young <laughs> ìyàlẹ́nu nígbà tí mo sì wá rí bàbá yìí àwọn èèyàn máa wo wọ́n máa wo bàbá yìí bí ẹni pé lion bí ẹkùn ẹni tí ò ṣe súnmọ́ ìgbà téèyàn bá dé ọ̀dọ̀ bàbá eh, Archbishop Benson Idahosa èèyàn wá rí i pé àṣé ẹni tí ó ní ìfẹ́ tí ò lẹ́gbẹ́ ìfẹ́ rẹ̀ ní agbára mo wá rìn kà nínú bíbélì pé abájọ ẹni tí kò bá ní ìfẹ́ ó ń gbénu ikú ẹni tí ò bá sì ní ìfẹ́ ó ń gbénú òkùnkùn biribiri títí di ìsinsìnyí ẹ ọ̀rọ̀ bàbá yẹn kì í ṣe nǹkan tí ẹ lè sọ tán ibi tí máa ń mọ̀ díẹ̀ ohun tí mo bá mọ̀ díẹ̀ nípa wọn náà mo máa sọ torí pé ṣe mọ̀ pé Jésù Olúwa pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn Jésù rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá ìgbà míì ó máa perform miracle láàrin wọn ìgbà míì ó lè jẹ́ pé pétérù nìkan ṣoṣo ló máa wà pẹ̀lú jésù iṣẹ́ tí olúwa ń ti tó tọwọ́ ẹ̀ ṣe lójú pétérù lè yàtọ̀ sí ti johannu ti johannu so nípa báyìí mi ò mọ nǹkan tí èèyàn lè fi quantify bàbá yẹn o àfi ìrere orí ìrere ni mo gbé ọ̀rọ̀ ayé wọn lé ó sì tẹ̀ wọ́n níwájú ọlọ́run sọ wọ́n jẹ́ akọni nínú ìgbàgbọ́ wọ́n ní ẹ̀bùn kan tá à ń pè ní ìgbàgbọ́ wọ́n sì ní àwọn wọ́n ní wọ́n ní wọ́n ní ẹ̀mí ìgboyà olódodo láyà bíi kìnìún so ní 1992 ni mo ní àǹfààní pé bàbá yìí kì í ṣẹni tí ò yẹ kí n súnmọ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé sísúnmọ́ tí mo súnmọ́ wọn kì í ṣe pé ó pẹ́ púpọ̀ náà nígbà tí jésù mi fi mú lọ ṣùgbọ́n ní àkókò tí mo mọ̀ yìí ìyàlẹ́nu ni o ó wá sí Christ Revival Miracle Church Fire Revival kan náà tá à ń ṣe Fire Revival 1992. Hmm It was a glorious, glorious and uh, <laughs> glorious powerful day nígbà tí bàbá yẹn wá ìlú Ìbàdàn mi so ìgbà tó dé ọ̀dọ̀ mi <laughs> ó ń wò pé <laughs> ibi kọ́nà tí mo wà yẹn tí àwọn èèyàn lè wà mẹ́ sẹ́ẹ̀rí bó ṣe wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò tí ó dàbí oyin ni bàbá yìí ló bá yí òun padà ló ní small small boy small boy ló pè <laughs> small boy mo ní sir, today I will anoint you to become an apostle of this nation. Hmm, hmm. òun ni ẹni tí ó tó ọ̀dẹ́ni mi láti di apostle bí ó tilẹ̀ jẹ́ pé mi ò ń lo àpọ́sù yẹn ṣùgbọ́n inú ni àpọ́sù wà. ọlọ́ndẹ̀ ṣe gbogbo èèyàn ò gbọ́ ìwọ̀nba tá a wà ń bí nìkan lẹ gbọ́. prophet apostle pf ọwa. ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu apostle pf ọwá yẹn. bàbá archbishop benson idahosa wọ́n sọ nínú ìran tí wọ́n rí lọ́jọ́ kan wọ́n ní àwọn rí igi tó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n àwọn igi yìí ò léso lórí wọ́n làwọn wá lọ sí arábìnrin kan wá wá tó wá tọrọ nǹkan lọ́wọ́ àwọn wọ́n ní bó ṣe tọrọ nǹkan lọ́wọ́ àwọn báwọn ṣe fún báyìí làwọn rí pé èso kan jáde lára igi ẹnìkan náà tún tọrọ àwọn fún wọ́n ní báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní pín ẹ̀bùn fún àwọn èèyàn làwọn rí pé èso ń yọ lára igi yẹn wọ́n lólúwa wá sọ fáwọn pé the more you give the more I will bless you wọ́n ní ìdí nìyẹn tó jẹ́ pé àwọn ò lè má bless àwọn èèyàn àwọn tí wọ́n lọ sí ilé bàbá Benson Dauza wọ́n ní àfi bíi Solomoni ta kànú bíbélì bàbá pf wá sọ fún èmi fúnra lára mi wọ́n ní lọ́dọ̀ Benson Dauza làwọn ti rí lákọ̀ọ́kọ́ tí wọ́n fi odidi màálù ṣàlejò tó fi ṣe bábíkìú tó kí gibọ̀ lẹ́nu bàbá gan ti gbàgbé wọn rẹ́rìn à mo rántí pẹ́ sọ fún mi tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ni àwọn tó súnmọ́ bàbá Archbishop Benson Dauza wọ́n ní tó o bá dí ọ̀dọ̀ ẹ̀ á fẹ́ káwọn jọ jẹun lórí tábìlì á dẹ̀ bẹ́ẹ̀ ṣàwàdà á bẹ́ẹ̀ ṣeré èmi ò wá mọ bí táwọn èèyàn ti ránà etí má súnmọ́ mi má fara kàn mí tó ń gbé káàkiri sí i. wẹ́ Archbishop Benson Idauza ìsọjí lẹ́ǹkan ni ó kéré jù lóṣù tí kì í sì í sú wọn. ìtàn tiẹ̀ sọ wípé wọn kì í kéde páwọn fẹ́ ṣèsọjí níbò mi tí wọ́n á kọ̀ dé sáàrin ọjà tí ìsọjí á sì bẹ̀rẹ̀ Archbishop Benson Idauza. kó tó di pé màá gbé fún bàbá mi pf tá a máa parí ètò yìí mo lálejò kan tá a jọ ń rìnrìn àjò lọ láti ọ̀sẹ̀ tó kọjá mo dẹ̀ fẹ́ ká parí ẹ̀ léèní kí n lè yọ̀ǹda wọn àwọn ni ìránṣẹ́ ọlọ́run reverend olú david adeleke ṣé ẹ ti rántí. bàbá tí wọ́n sọ ìrírí wọn tí wọ́n sọ ìṣẹ̀lẹ̀ àti gbogbo ìgbìyànjú èyí tí wọ́n ṣe lórí ẹyọ ẹnìkan kó tó di pé ọlọ́run kó ẹni yẹn yọ làwọn fẹ́ gbọ́. Àdáwọ̀ wí gbọ́ tó ti dé sẹ́rù. Òun oníwàásù làwọn fẹ́ gbọ́. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already a ti ṣe tán. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already a ṣe tán ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run. mo mọ̀ pé gbogbo àwọn tó ń bá wa rìnrìn àjò ètò yìí. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀. wọ́n ti rántí. ọlọ́run bẹ̀ tó ṣe. fúláàgì tí projector wà ń tó project ojú ẹni àbúrò ìyá wọn tó lọ bí ìyá wọn ṣe dìyàwó babaláwo tí babaláwo yìí dẹ̀ ni wọ́n gbọ́dọ̀ kọ́ṣẹ́ ifá. we are ready ohun tí wọ́n wá ń sọ ni pé báwo lọ ṣe bá Jésù pàdé báwo lọ ṣe di àtúnbí. àwọn tó bá ń darapọ̀ mọ́ ètò yìí láti ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn torí lọ́sẹ̀ tó kọjá a ò lè tẹ̀síwájú nítorí àlejò tá a ní fẹ́ gbọ́ bí a ti ṣe tán. wọ́n ní custom kan gbé iṣẹ́ wá fún babaláwo tí àwọn mú gẹ́gẹ́ bí bàbá tí àwọn wà lọ́dọ̀. àtòbí apẹ̀tẹ̀ ń bọ̀ àti ṣetán láti ṣetán àti ṣetán. àwọn ìgbìyànjú tẹ́ni lè ṣe ó gbìyànjú láti lè pa ẹni ní kó ṣùgbọ́n wọn rí pa. ìgbésẹ̀ tí wọ́n wá ní wọ́n gbé ibẹ̀ láti bẹ̀rẹ̀ lé. Reverend Olú Adeleke David ẹ kí àwọn èèyàn wá nílé. ẹ̀yin ará lé ẹ kú etí gbọ́ ẹ kú lé o ẹ àṣálẹ́. ibi tá a bá ọ̀rọ̀ dé tí mo ti fẹ́ ká tẹ̀síwájú òun ni ti ọ̀sẹ̀ tí ti ṣègidì pé. Pe bàbá yẹn wá ní ohun tóun á ṣe ni pé òun máa rán ṣìgìdì níṣẹ́ pé kó lọ kọ plate number mọ́tò ẹni yẹn wá àti ìgbà tí ó dájú pé yóò jáde ẹni wọ́n wá sọ pé làárọ̀ Monday ẹ jẹ́ àmú láti bẹ̀yẹn àti kọjá bẹ́ẹ̀ bọ̀ torí àwọn tí wọ́n ẹ̀sẹ̀ ń gbọ́ wa kí wá ló ṣẹlẹ̀ ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn sà. ní àárọ̀ Monday ìgbàgbọ́ wa ni wípé kò sí driver bí transporter tí ò ní jáde transporter tí ò ní jáde láti ṣiṣẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tí ò gbọ́dọ̀ mọ́ gbàdúrà kó tó jáde ńlé nítorí bíbélì ní fi ọ̀nà rẹ lé olúwa lọ́wọ́ gbẹ́kẹ̀lé pẹ̀lú yóò sì múṣẹ arákùnrin yìí ó gbàdúrà ẹ̀mí ọlọ́run bá ní kò gbọ́dọ̀ jáde ńlé so ó bá sọ fún ìyàwó ẹ̀ pé kí ìyàwó ẹ̀ ṣe ìrẹsì kó fẹ́ wá sí kó ṣe dòdò sí pé òun ò jáde bíyàwó ṣe yarí nìyẹn pé àà o ò jáde kẹ̀ ńgbà tó o tí ì di ó nà o kì í sọ̀lẹ́ ọwá di ó nà ń sìn ṣé wàá máa ṣe ọ̀lẹ kò sí ní tó jọ o ọkọ náà fárígá pé n tí mo gbọ́ lọ́dọ̀ ọlọ́run orí ìyẹn ni wọ́n ń fà tọkọ àtìyàwó ń fà ni kọ̀ǹdọ́tọ̀ tó ń dúró dè wọ́n ń ta ló wá wọlé pé àà ọ̀gá mo ti ń dúró pẹ́ ló bá sọ fún un pé o ìyàwó mi sì ń sọ pé rárá kò rí bẹ́ẹ̀ ló bá ní ọ̀gá ẹ dákun torí ọlọ́run ẹ pé professional driver ẹ ọkọ̀ fún mi ẹ mi ní kọ́kọ́rọ́ ẹ jẹ́ kémi ó ṣiṣẹ́ ẹ̀yin ọlọ́run sọ fún pé kẹ́ ẹ ẹ sùn ọ̀gá dẹ̀ fi kọ́kọ́rọ́ lé lọ àtìwé ọkọ̀ ibi tí ṣòro ti dé bá nìyẹn tó ti gba kú oníkúkú ọlọ́run ò ní jẹ́ kí gbogbo ẹ̀yin tó ń gbọ́ mi kó gba kú oníkúkú o. àmín àmín àmín. gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe níbi àtàwọn tó bá darapọ̀ pẹ̀lú wa lórí Facebook live àti gbogbo àwọn tó ń gbọ́ wa bájọ máa ṣètò ni ẹ má bínú pé mo tún fà wá padà sẹ́yìn díẹ̀ mo rí àtẹ̀jíṣẹ́ kan láti ọ̀dọ̀ ọlá adánláwọ̀ wọ́n ní ní 1992 ní kremi christ revival miracle center nígbà tí archbishop benson idauza tó wá àwọn náà òyìnbó tí bàbá lò ìyẹn bàbá mi pf wá òun làwọn náà lò wọ́n ní it was glorious wọ́n láfi bíi pé ìgbà tí read bunky wá so god bless you sir brothers and sisters, are you ready? We are all ready. Àti tẹ́tí. Báwo wá ni ẹ̀yin ṣe mọ̀ pé ẹ̀mí mímọ́ ló ní ó má jáde àbí báwọn babaláwo ṣe mọ̀? a iṣẹ́ tá a rán sìgìdì sìgìdì ṣe nípa pé sìgìdì lọ́ọ́ pa ẹni tí ó ń wakọ̀ ńjọ́ yẹn lọ́nà mọ́níyà ṣùgbọ́n baba baba custom ó sáré wá ó gbé tẹlifíṣàn president black and white sáré wá gbé fọ́gá mi pé a iṣẹ́ ti ṣe iṣẹ́ ti dáhùn ọ̀nà ń lè fún òun pé ẹni yẹn ò kú ọ̀tọ̀ lẹ́ni tó forí fa ikú so ìgbọ́dọ̀ padà níjọ́ kejì tó lóun ó mú nǹkan míì wá ìròyìn yí padà ló bá ní àà bàbá iṣẹ́ yín ò ṣe o ẹni yóò kú mo rí tó lọ́ọ̀dì oṣù ọ̀hún bí wọ́n ló wá sọ fún wa ìwọ ló sọ pé o gbọ́ nú ròyìn àwa náà sì gbọ́ ọ̀dà tọrọ bá rí bẹ́ẹ̀ lọ bá wọn sympathize kó o kẹ́dùn pẹ̀lú wọn kó kí wọn adẹ̀gbọ́pẹ́ kú ni o yóò sọ ohun tó ṣẹlẹ̀ ó dẹ̀ lọ bẹ́ẹ̀ lóòótọ́ agbọ́pẹ́ kú kí ló dé tẹ̀ wá agbọ́pẹ́ mọ́tò yín lásìdẹ̀ǹtì àti gbọ́pẹ́ kú ṣe wá dà ní bó ló ṣe ṣẹlẹ̀ kankan ló bá ṣàlàyé pé èmi kọ́ mo wakọ̀ ẹ̀mí mímọ́ ló ṣòfófó fún mi lọ́jọ́ yẹn bí mo ṣe ń gbàdúrà tí ọlọ́run sọ fún mi pé n gbọ́dọ̀ jáde ńlé ẹ̀mí mímọ́ ló jẹ́ kí n mọ̀ pé ewu ń bẹ mi gbọ́dọ̀ jáde kíyàwó mi sì rẹ̀ sí kó fẹ́ wá sí kó ṣe dodo kí n mọ̀ jáde lẹ́ni ẹ̀ tún sáré padà sọ́dọ̀ wa ló wá sọ fún wa pé ẹ̀mí mímọ́ ló mà ló tú òfófó ló ṣàṣírí o. Fofo, ibi tẹ́mi ti ń wá ìmọ̀ kiri nìyẹn pé ah tẹ́mi mọ́ bá lè mọ́ sàṣírí ntí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tó fẹ́ pààyàn ṣe á jẹ́ pé èmi gan nílò ẹ̀mí mọ́ yẹn so gbogbo àwọn tó máa ń wá tó máa ń wàásù káàkiri bí àwọn ẹlẹ́rìí jehova àtàwọn míì wọ́n wá sílé ọ̀dọ̀ wa màá béèrè nípa ẹ̀mí mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò kún tó ṣùgbọ́n ìgbà táwọn tó wà ní adébúlé láàyè. ẹ̀yin lẹ farabalẹ̀ pẹ̀lú wọn kò sẹ́ni tí ọ̀rọ̀ ẹ̀ òkun tó lè jẹ́ pé àkókò tẹ lò pẹ̀lú wọn ọ̀ bóyá ibi tí ọlọ́run fi ṣẹ́ ìgbàlá yín sí kò tí ì dé ṣé mo àmọ̀rọ̀ gbọ́júra wa lọ ẹlòmíì lè ní ẹnìkan ní ọ̀rọ̀ àwọn ajẹ́rìí Jehovah òkun tó rárá ó lè jẹ́bi tọ́lọ́ ń fi ṣẹ́ ìgbàlá yín sí ni kò tí ì dé ẹ máa kàwé yẹn síwájú sà. àwọn New Life for All Nations ní nọ́mbà tírì adébúlé láyé adámọ̀sígbà àwọn náà wà láyé mi dáadáa wọ́n wá ṣe evangelism ojúlé dójúlé wọ́n bá sọ̀rọ̀ mo ní ẹjọ́ ẹ̀mí má lè mi ń wá. gbogbo ìtẹ̀ ń sọ yóò kàn mí. ok ẹ̀mí mi má lè mi ń wá. ilé mi ń wá bẹ́ẹ̀ ni pé ẹ̀mí má lè mi ń wá ní bá ní à ẹ̀mí ọba ti dé ilé tá a ti ń ṣèpàdé pé ó gba ẹ̀mí mímọ́ mo ní lóòótọ́ mo ṣe ń yọ lọ sí ilé ìpàdé àwọn new life nìyẹn tí bàbá wa J.K. Solomon tán dá sílẹ̀ ní àdámọ̀sígbà tó mo ṣe ń lọ síbẹ̀ yẹn wọ́n wá wàásù fún mi pé ó ò lè gbẹ̀mí mímọ́ láì jẹ́ pé o gba Jésù Kristi so náà sọ̀rọ̀ Jésù fún mi mo wá gba Jésù láti bẹ̀ mo ti ń yọ lọ sí ilé ìpàdé. ọ̀pọ̀lọpọ̀ ìyá dé a ṣe tán ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready a ṣe tán ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀. mo mọ̀ pé àwọn èèyàn á ní béèrè tó pọ̀ láti bí ṣùgbọ́n kó tó béèrè ìbéèrè. kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀. ṣóun ló wáá sọ yín di ìránṣẹ́ ọlọ́run nígbà tẹ́ ẹ ti rí ẹ̀mí mímọ́ tẹ́ ẹ ti mọ ẹ̀mí mímọ́ tẹ́ ẹ ti fààyè yín fún Kristi. nígbà tí mo ti gba ẹ̀mí mímọ́ tí mo ti gba Jésù tí mo sì gba ẹ̀mí mímọ́ mo bẹ̀rẹ̀ sí lọ káàkiri mo darapọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run mo lọ sínú ọgbà UCH mo darapọ̀ mọ́ Dr. IKU Ibeneme hmm. tá n ṣe deliverance torí pé faith clinic baba faith clinic ní faith clinic ọ bá ṣe ń ṣe ó jọ mí lójú mo lọ sí UI níjọ́ kan ni wọ́n ṣe program kan ní agric auditorium nínú ui parí bí bàbá yẹn ṣe ń gbàdúrà fáwọn èèyàn tí àti professor àti doctor àti àwọn student tí wọ́n ń yí kìtì tí wọ́n ń yí lẹ̀ ọwọ́ olúwa tí ọwọ́ olúwa ń kàn wọ́n ọwọ́ olúwa ń kàn wọ́n wọ́n dẹ̀ ń yí ah, ah, mo gbọ́dọ̀ sún mẹ́ni mo dúró tí wọ́n fi parí mo wá lọ bá wọn ẹ jọ̀ọ́ sà I'm a Bible school student mo ti lọ sí Bible school uh, Bible school wọ́n pè ní third world ministerial divinity college nígbà yẹn náà ni ẹ̀ẹ́ kí ló wá ń fẹ́ mo ń fẹ́ irú agbára tẹ̀ ń lò hmm. bàbá yẹn ní ó dáa lọ́ka gbogbo mark kó tó dijọ́ saturday kó o bá mi ní UCH preventive and social medicine ní faith clinic ńlò ńgbà yẹn ní UCH pé saturday lálẹ́ seven ńlá ń bẹ̀rẹ̀ mo kàwé máàkù yẹn bí ẹ̀mẹrin. torí ẹ mọ̀ béèrè tí wọ́n béèrè torí béèrè tó fẹ́ yọ mo nka ń nka ìgbà mo parí mo lọ níjọ Saturday night stroke Sunday la ṣe ní faith clinic bọ́n ṣe rí mi náà recognize yẹn ni ah bàbá béèrè ìkọ́ ní bẹ́ẹ̀ ni sà yes tó o bá béèrè béèrè ka tí mo ní ah mo ní mo kà sà pé nípa deliverance orí ń bẹ̀ n bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé ibi tí deliverance wà wọn níwọ̀ náà ọ̀ gbàdúrà fáwọn èèyàn lẹ́nu bódà ṣe di gbà wọn bá ní kí n máa gbàdúrà fáwọn èèyàn mo á di pé lóòótọ́ bá ṣe ń gbà lórúkọ Jésù tí àwọn tó bá lẹ́mìí èṣù ń yíkìtì tá ń ṣubú ó ṣẹlẹ̀ sẹ́mi náà àà lọ́wọ́ mi so bí Jésù ṣe dùn tó nì màá darapọ̀ mọ́ wọn ibẹ̀ ni wọ́n ti fún mi ní lẹ́tà lọ sí Benson Idahosa University mi ò ní primary six certificate mi ò ní secondary school certificate wọ́n kàn sá sọ pé admit David exceptionally. tó túmọ̀ sí pé àwọn náà ní ìbáṣepọ̀ pẹ̀lú Archbishop Benson Idahosa. ìbáṣepọ̀ wọn gún torí mo ṣe mú lẹ́tà dọ́hùn ni wọ́n recognize wọn pé ah ibẹ̀ ni mi ah ok àtìgbà tó wí nádẹ́gbà mi lóòótọ́ láì sí wàhálà mi ì lérò pé mo lè wọ yunifásitì láyé but through ìbáṣepọ̀ mi pẹ̀lú Dr. IKU Ibeneme mo wọ yunifásitì. oyè wò sí oníwàásù látọ̀bọ̀ ẹ̀dọ̀ adáwáwí kan láfẹ́ kọ́ bí a ṣe ti ṣe tán. ṣé kò dẹ̀ mú wàhálà wá láàrin mọ́mí tí wọ́n jẹ́ ìyàwó ifá àti bàbá babaláwo àti ẹ̀yin ọmọ ọfá tẹ́ ẹ wá ń wá ẹ̀mí mọ́ kiri ṣé kò wá sí èdè àìyedè. yẹ kò kọ́kọ́ sí wàhálà ṣùgbọ́n ìgbà tèmi wá ni mo fẹ́ gba ìyá mi ìyá mi ò lè jẹ́ ìyàwó fákẹ́mi jọmọ Jésù ibi tó gun ti dénú pé. ẹ fẹ́ gba ìyàwó fa nìyẹn. mo fẹ́ gba ìyàwó fa pé ẹni ó fojú èkùrọ́ wo fa Ọ̀rúnmìlà ni ó paluwa ẹ̀jẹ̀ ṣé ìta àjọ mọ̀ yìí. <laughs> ifá ìta àjọ mọ̀ yìí. ìkòkò onígbomi kó gbẹ̀yìn kó tún gba sọ́sọ́ ni èmi fẹ́ pé ìyá tèmi mo fẹ́ gbàgìdé ìyàwó fa. <laughs> ìyá tèmi lè fẹ́ gbàgìdé ìyàwó fa ibi tí wàhálà ti dé nìyí. wọ́n ní wàásù lápá. àdáwọ̀ wí gbọ́ tó ti dé sẹ́rọ̀. òun fẹ́ gbọ́ ka ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already ready a ti ṣe tán. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. fresh one zero five point nine fm. a ti ṣe tán. ṣé ẹ wá rí ìyá yín mi fẹ́ sọ pé ìyàwó fa ṣé ẹ wá rí ìyá yín gbà lọ́wọ́ Ifá ìyẹn ah. jẹ́ béèrè àkọ́kọ́. ọlọ́run ṣoore ńlá yẹn fún mi ó rọrùn fún mi láti gba ìyá mi bí mo báyà mi sọ̀rọ̀ ìyá àtọmọ ni pé ẹ bá gba jésù ẹ ní dọ́run o ẹni tí ò bá ti gba jésù lólúwa àtolùgbàlà rẹ̀ ọ̀run àpáàdì ni ó yọrí ìrìn àjò rẹ̀ sí o kíá ìyàwó mi náà ìyá mi náà gba jésù lólúwa àtolùgbàlà àti kúrò níbẹ̀ lọ́wọ́ adi sí àdúrà ṣùgbọ́n fúnra wọn wọn kúrò ńbẹ̀. ẹni tí a ti gbàlà. Eh, eh, kó dìde fúngbà lẹ́ẹ̀lòmíràn ṣẹ́wọ̀n pẹ́yìn àti bàbá lẹ́jọ́ wagbádá tẹ́jọ́ sọdún fa mm-hmm. ẹ̀yin lẹ́jọ́ ń wọ inú yàrá agbára ṣẹ́ ẹ fìmọ́lẹ̀ hàn bàbá náà pé kí babaláwo yẹn kó fayé ẹ̀ fún Jésù kó má bàa lọ sí inú náà run àpáàdì. mo ṣàlàyé fún wọn níwọ̀nba orí ọ̀fẹ́ tí mo ní ṣùgbọ́n wọn láwọn ti lọ jìnnà pé àwọn ò lè padà kúrò nínú iṣẹ́ táwọn ń ṣe yẹn. bàbá ń kọ́ báyìí. bàbá ti kú. ṣé wọ́n rí jésù kó tó rí kú. wọ́n á rí jésù. zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine mo fẹ́ ṣí ojú òpó sílẹ̀ mo pa àwọn èèyàn ní ìbéèrè bíi méjì àbí mẹ́ta láti bi àlejò wa. tó ti dé òun ò làwọn fẹ́ gbọ́. zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine hello. hello ẹ kálẹ́ o. God bless you sir ẹ kálẹ́ sir. next time. So please, I want to speak in English. Sorry? Sorry? I want to speak in English. You want to speak I with? Hello? Okay, okay, okay. ó wá sí ìlú wa ní kogi state igala land of christ. kogi state and it was a powerful crusade. okay yeah. that's a good testimony yeah. about him god bless you sir. wọ́n tún fi kún ọ̀rọ̀ ẹ̀rí nípa bàbá ìdáhùsà ni. hello. hello oníwàásù. àlàáfíà ni ta ló ń pe ibo lẹ ti ń pè wá sà. pásítọ̀ olùsìnlẹ̀ ló ń pè láti jẹ́. àlàáfíà ni sir oh, god bless you sir. ọjọ́ mẹ́ta. yes sir ìbéèrè wo lẹ ní fàlejò wa sà. ohun tí mo kàn fẹ́ sọ náà ni fún àwọn ìránṣẹ́ ọlọ́run àsìkò yìí wípé ẹ̀bùn ẹ̀mí mímọ́ kì í ṣe fún onírúurú ènìyàn tó bá fàyè fún Kristi hmm. èèyàn lè forí tólẹ̀ fún wákàtí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yóò bá ti ní ìwà mímọ́ àti ẹ̀wọ̀ mímọ́ ìmímọ́ kò lè ṣiṣẹ́ tó bàbá yẹn sọ pé bàbá òun parí ẹ̀ ṣùgbọ́n wọn parí ẹ̀ sọ́dọ̀ Jésù orí ọ̀fẹ́ yìí fún àwọn àtàyà lórí wa ìbẹ̀ tó ṣú láti àjẹsí lórí wa èyí àdáwà láti ìlú ojú ọ̀nà náà ọlọ́run àmúwájú lé bẹ́ẹ̀ kan tí mo fi yín iṣẹ́ oníwàásù. ẹ ṣe púpọ̀ sà hello ẹ yí ohun tẹ fi ń gbọ́ wá sílẹ̀ ká lè gbọ́ra wa dáadáa. Àdáwọ̀ with God tó ti dé òun oníwàṣọ làwọn fẹ́ gbọ́. hello. hello ẹ̀lú ẹ̀ka náà ẹ̀kúṣẹ́ olúwa o. yes sir. èmi fẹ́ béèrè lọ́wọ́ wọn. ẹ yí ohun tẹ fi ń gbọ́ wa sílẹ̀ ká lè gbọ́ra wa dáadáa sà. mo ti yí sílẹ̀. ok sà. mo fẹ́ béèrè pé jẹ́ màmá wọn lásìkò yẹn njó tẹ̀ bímọ fún bàbá onífà rárá wọ́n bá bímọ fún wọn jáwọn ọmọ yẹn jẹ́ wọ́n gba Kristi orúkọ mi ni alàgbà okunola sunday. ẹ ṣe púpọ̀ sá. màmá mi bímọ kan fún ẹni yẹn ló sì jẹ́ kí màbá yẹn popular gan ọmọ yẹn ni matthew olúkúnmi ìgbìnọlá dàdá wa ni so títí bàbá yẹn fi kú wọn à pé lórúkọ ọmọ mi mọ́ ìgbìnọlá bàbá dàdá ìgbìnọlá bàbá dàdá. ṣé àbúrò yín yẹn ṣé òun wá ń ṣe fani àbí ẹrọ náà gbà fún jésù. mo rí ọlọ́run ràn mí lọ́wọ́ láti rí gbà fún jésù ìbéèrè kan wà lórí Facebook ń bí afọláyan bọ̀dé bọ̀ ẹ jẹ́ kémi béèrè ẹ má jẹ́ ń béèrè bọ́ ṣe béèrè ṣé ẹ lóore ọ̀fẹ́ àti lọ síléèwé. mo ti sọ níbẹ̀rẹ̀ pé mo lọ sí primary school St Andrew School Fájòyè ní Aba Fájòyè lọ́nà àkànrán mo sì ní oore ọ̀fẹ́ àti lọ sí secondary school Methodist nígbà tẹ wá sọ pé láì ní result pé ẹ ní primary ẹ parí bẹ́ẹ̀ni so kì í ṣe pé ẹ lọ bọ̀ ẹ parí mi ò parí ṣe wá lo ẹni yẹn if you never went to school please can you tell us how you learn to read and write before going to Benson dowsa pé báwo lẹ ṣe mọ̀ ọ́ kọ mọ̀ ọ́ kà ẹ lọ ṣùgbọ́n ẹ parí débi pé ẹ ní sàtífíkẹ́ẹ̀tì mi ò parí àti pé ìwé oko náà làwọn ìwé ọ̀hún gbà hàn. hello. hello sir. ohun tẹ́ fi ń gbọ́ wa èyí sílẹ̀ ká lè gbọ́ra wa dáadáa. hello. hello. hello. yes sir. ẹ̀ka ẹ̀ka. ẹ̀ka lẹ́ o. ta ló ń pè ibùlẹ̀ tí ń pè wá tó jí ọlọ́run ẹlẹ́gbẹ̀ẹ́ láti mọ̀lété. yes sir. ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè lọ́wọ́ pé bàbá tí ó bí wọn ń kọ́. wọ́n ní bàbá yín gangan ń kọ́. bàbá mi James Adeleke wọ́n ti kú. ok sir. ẹ ṣe bàbá àti ẹ̀sùn ló ń ṣe ká tó kú. wọ́n ní bàbá yín gangan ẹ̀sìn wo ló ń ṣe kó tó kú. Christianity ni is a Christian. ní ọ̀sẹ̀ tó kọjá. we are ready àti thirty. Brothers and sisters, are you ready? We are ready. Àti tẹ́tí. Nítorí pé ìjọba ìtọ́kọ tó sọ nípa ìhà àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi pẹ̀lú àwọn ìjọ tó ń ṣiṣẹ́ lọ́wọ́ pásítọ̀ ṣe oyè wò sí oníwàásù látọ̀kùn ètò àdáwà with la fẹ́ gbọ́. kó tó di pé màá ní kí àlejò mi kọ́ nọ́mbà wọn sílẹ̀ ńlá o àti ṣẹlẹ̀ mi tóbi apẹ̀tẹ̀ ń bọ̀ àti ṣetán. ohun tèmi rí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ pọ̀ nínú ìtàn wọn ìdí tá a dẹ̀ fi gbé wọn rìnrìn àjò yìí nìyẹn tó o bá fẹ́ sin jésù sin tán ẹ wo ọmọkùnrin yẹn wọ́n pè nínú ìkòkò wọ́n pè lójú gíláàsì wọ́n pè lójú gbogbo ẹ̀ ṣùgbọ́n wọ́n rí pa nítorí pé ó gba jésù dáadáa ìwé ìfihàn orí kẹẹ̀ẹ́dógún ó sọ ó ní èmi mọ iṣẹ́ rẹ pé ìwọ kò gbóná ìwọ kò tutù ó ní ṣùgbọ́n nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ èmi ó pọ̀ jáde kúrò lẹ́nu mi Kristi sì ń gbani agbanilágbàtán ni nígbà tí àwọn náà bá sìn tán kò yí padà ọ̀kan náà lánàá ọ̀kan náà lénìí ọ̀kan títí ayé kò yí padà tá a bá ti sìn kò sí tó kùnkùn ò lè sọ rẹ̀ dà ẹ̀dẹ̀ wá wo nǹkan kan tí mo máa ń sọ o nígbà tí òkùnkùn bá lọ bá ìmọ́lẹ̀ òkùnkùn lójú àtì tí ìmọ̀lẹ̀ bá tún lọ bá òkùnkùn òkùnkùn lójú àti so kò sí ìbẹ̀rù kankan ju pé kí a wà nínú Kristi mo kí gbogbo àwọn tá a jọ rìnrìn àjò Evangelist Sunday Osana Pastor Ayọ̀míkún Babalọ́lá alayo Mrs Òjó àti baba Adémọ́lá Àbáyọ̀mí Òjó mo fẹ́ hand over fún bàbá mi pf wa ṣùgbọ́n ẹ jẹ́ kí bàbá tí a jọ rìnrìn àjò Reverend kó fi nọ́mbà wọn sílẹ̀ a lè ní béèrè láti bi wọn àwọn èèyàn dẹ̀ lè fẹ́ kí wọ́n gbàdúrà pẹ̀lú àwọn nọ́mbà wo ni wọ́n lè pè yín sí zero eight zero. zero eight zero. five five. yes. eight four one one five one. lẹ́ǹkan sí. zero eight zero. yes. five five eight four one one five one àwọn ìbéèrè tó wà níbí àní lè dáhùn ẹ̀ ẹnìkan ní ṣé ẹ̀yin ilẹ̀ chẹ́ǹjì bàbá àtìyá yín sí bàbá yín sí kìrìtẹ́nì a ti sọ yẹn wípé wọ́n ti jẹ́ kìrìtẹ́nì tẹ́lẹ̀ wọ́n ní ẹ sọ wípé ẹ jẹ́ kí n kà sáà you were telling us about your adventure into ethnomedicine with herbs in modern way is he still doing it or what does he do now wọ́n ní ṣé fífi ewé ṣe ìwòsàn pé tẹ́ sọ pé ẹ kọ́ nínú ìrìn àjò yẹn pé ṣe ẹ̀yìn ṣe ní gbólóhùn kan. fífewé ṣe wòsàn kọ́ ni mò ń ṣe ọlọ́run ló ń bá mi wo àwọn èèyàn sàn gbogbo àwọn àìsàn tán ní kò gbóògùn. bàbá pf wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá ti wà níkàlẹ̀ bó ẹ jẹ́ ká sáré díẹ̀ ka ìpolówó ọjà kí n tó gbé fún bàbá mi pf wá. ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà wọ́n tún ti fún Mercy elégens ànámbọ́ọ̀lù ẹ̀wọ́ bó ṣe mú sí yún la. ẹ̀yin tèmi báwo ni o àǹfààní láti jẹ ọgọ́rùn-ún mílíọ̀nù náírà má ti ṣí sílẹ̀ báyìí. níbo jámẹ́sì. ní mozart bet ló ti ń ṣẹlẹ̀. ẹ̀ẹ́n odidi ọgọ́rùn-ún mílíọ̀nù náírà ah, ah, báwo mo ṣe lè jẹ́. forúkọ pẹ̀lú mozart bet lọ sórí ìkànnì www.mozartbet.ng ìyẹn www.mozzartbet.ng iye owó tó o bá fi bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ ni wọ́n á tún fún padà lọ́fẹ̀ẹ́ di mílíọ̀nìà pẹ̀lú ìrọ̀rùn o tún lè ta mozart bet onífà ìlọ́po ẹgbẹ̀rún one thousand percent bonus. èyí màgà kẹ́ ó ti lọ́ọ́ wájú ọ̀rẹ́ èmi náà fẹ́ ta o. ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló tún ṣì wà lórí ìkànnì www.mozartbet.ng ìyẹn www.mozzartbet.ng fi orúkọ sílẹ̀ lónìí kí wọn náà bọ́ ságbami náírà mozartbet ìlànà àti àdéhùn wà. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà miracle center níbẹ̀ ni orí èṣù ti ń fọ́ christ revival miracle center níbẹ̀ ni àṣírí èṣù ti ń tú. christ revival miracle center níbẹ̀ ni

Center. Ibẹ̀ ni àṣírí èṣù ti ń tú wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé sí etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlé àtùmọ̀lé tẹ́ ń bàdàn ẹ máa bá wa ká lọ. ní orúkọ jésù kristi. in the name of jesus christ. bàbá wa ti ń bẹ ilé ọ̀run. our father in heaven. a dúpẹ́ nítorí pé ìwàláàyè rẹ òun ló mú kí àwa náà wà láàyè lónìí. we thank you because you being alive is what sustains us till today. jẹ́ kí agbára ọ̀rọ̀ ń jáde bọ̀ wá sí etí gbọ́ àwọn ènìyàn wọ̀nyí kó sọ wọ́n di ààyè kó sì sọ wọ́n ìbùkún. orúkọ jésù ni àgbàdua. let the power of the word that is coming out now may sustain them and bless them in jesus name we pray. amen. amen. genesis one twenty to twenty-three. the book of genesis chapter one from verses twenty to twenty-three. Ọlọ́run sì wí pé kí omi kí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá alààyè tí rákò àti kí ẹyẹ kí ó máa ilẹ̀ ní ojú òfurufú ọ̀run. And God said, Let the waters bring forth abundantly the moving creature that hath life and fowl that may fly above the earth in the open firmament of heaven. Ọlọ́run sì dá ńláńlá àti ẹ̀dá alààyè gbogbo tí rákò tí omi kún fún ní ọ̀pọ̀lọpọ̀ ní irú wọn àti ẹyẹ adìyẹ abìyẹ́ ní irú rẹ̀ ọlọ́run sì rí i pé ó dára. verse twenty-one and God created great whales and every living creature that moved, which the waters brought forth abundantly, after their kind, and every winged fowl after its kind. And God saw that it was good. Ọlọ́run ti súre fún wọn pé ẹ máa bí sí ẹ sì máa rẹ̀ ẹ kún inú mi lé òkun kí kí ó sì máa rẹ̀ ní ilẹ̀. and God blessed them saying be fruitful and multiply and fill the waters in the seas and let fowl multiply in the earth. àti àṣálẹ́ àti òwúrọ̀ ó di ojo and the evening and the morning were the fifth day. ibi tí a kà lónìí. the passage we read today. a rí àwọn ẹ̀kọ́ ńlá jáde láti ibẹ̀ wá èyí tó lè ṣe ayé wa le se aye wa ni rere. we observe a great lessons from the passage we've just read that can bless our lives. kókó ọ̀rọ̀ tí mo mú jáde láti inú ibi tí a kà wá. my main message unto you from the passage we have read unto you. òun ni gbà bí ọlọ́run ti dá ọ. is accept how God has created you. arábìnrin àti arákùnrin gbà bí olúwa ti dá ọ. brothers and sisters accept how God has created you. kó o sì fi tayọ̀tayọ̀ dúró síbi tí ọlọ́run fi ọ sí. and joyfully. Only remain where God has put you. Má yọjú ràn. Do not poke nose. Kí ló ń wá ká? What is your business about? Ẹ wo bí ayé ṣe dà lónìí. Look at how the whole world has turned to today. Ẹ wo ohun tí àwọn èèyàn sọ ayé ara wọn dà. Look at how people have turned their life unto. Kì í ṣe ipò tí Ọlọ́run fi àwọn èèyàn sí ni àwọn èèyàn dúró sí lónìí. It is not where God has put the people that they are today. Ẹni tí Ọlọ́run dá lọ́kùnrin. He that ó fẹ́ di obìnrin. He that God has created as a man wants by all means to become a woman. ẹni tó obìnrin tóun náà tún fẹ́ di ọkùnrin. and she that God has created a woman also wants to become a man. wọ́n wá yí ìlò ẹ̀dá ọlọ́run padà sí ti ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin. and they have now turned the image of God upside down to the similitude of an animal. wọ́n sì wá ń bọ ẹ̀dá ju lọ. and they are now serving a creature than the creator. ẹ̀gbọ́n ohun tí bíbélì wí ó ní nígbà tí àwọn ènìyàn ènìyàn kọ̀ láti ní ìmọ̀ ọlọ́run nínú ọkàn wọn ọlọ́run fi wọ́n sílẹ̀ fún iye ríra láti máa ṣe tí kò tọ́. èyí wà nínú ìwé Rome orí bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ twenty one sí twenty three. This can be found in Romans chapter one from verse twenty one to twenty three because that when they knew God they glorified him not as God neither were thankful but became vain in their imagination and their foolish heart was darkened. wọ́n pe ara wọn ní ọlọ́gbọ́n wọ́n di aṣiwèrè wọ́n sì pa ògo ọlọ́run tí kì í dìbàjẹ́ ìbàjẹ́ dà sí àwòrán èrè ènìyàn tí ń débàjẹ́ àti ti ẹyẹ àti ti ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin àti ohun tí ó ń verse twenty-two professing themselves to be wise they became fools and changed the glory of the uncorruptible God into an image made like to corruptible man and to birds and four-footed beasts and creeping things. ẹsẹ̀ twenty-four wípé nítorí náà ni ọlọ́run ṣe fi wọ́n sílẹ̀ nínú ìfẹ́kùfẹ́ ọkàn wọn sí ìwà èérí láti ṣe àìbọ̀wọ̀ fún ara wọn láàrin ara wọn. verse twenty-four wherefore God also gave them up to uncleanness through the loss of their own hearts to dishonour their own bodies between themselves. verse twenty-five wípé àwọn ẹni tí ó yí òtítọ́ ọlọ́run padà sí èké wọ́n sì bọ́ wọ́n sì sin ẹ̀dá ju ẹlẹ́dà lọ ẹni tí ń ṣe olùbùkún títí láé àmín. verse twenty-five who change the truth of God into a lie and worship and serve the creature more than the creator who is blessed forever. amen. nítorí èyí yìí ni ọlọ́run ṣe fi wọ́n fún ìfẹ́kúfẹ́ ìwàkiwà nítorí àwọn obìnrin wọn tilẹ̀ yí ìlú ẹ̀dá padà sí èyí tó lòdì sí ẹ̀dá. verse twenty-six for this cause God gave them up into vile affections for even their women did change the natural use into that which is against nature. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin pẹ̀lú wọ́n máa fi ìlú obìnrin nípa ti ẹ̀dá sílẹ̀ wọ́n máa ní ìfẹ́kúfẹ́ gbígbóná sí ara wọn ọkùnrin bá ọkùnrin ṣe ìtí yẹ wọ́n sì ń jẹ èrè ìṣìnà wọn nínú ara wọn bí ó ti yẹ sí. Verse 27. And likewise, also the men, leaving the natural use of the woman, born in their lust one toward another, men with men, walking that which is unseemly, and receiving in themselves that recompense of their error which was made. Àti gẹ́gẹ́ verse 28. And even as they did not like to retain God in their knowledge, God gave them over to a reprobate mind to do those things which are not convenient. Remain where God has put you. Accept how God has created you. Be bí Ọlọ́run Accept how God has created you. Níbi tí a to twenty-three. Where we read in the book of Genesis chapter one verses twenty to twenty-three. ẹ̀kọ́ kìíní tá a kọ́ nínú genesis one twenty to twenty-three ni pé ọlọ́run fi olúkúlùkù sí ààyè rẹ̀ pẹ̀lú agbára tí yóò máa fi lo ààyè náà. the first lesson we learned from the passage in genesis is God has put everyone in their position and the ability to utilize that position conveniently. ó fi ẹja sínú omi pẹ̀lú agbára tí yóò máa fi gbé inú omi pẹ̀lú ìrọ̀rùn. he has put the fishes in in the water with the ability to live comfortably inside the water. ó fi ẹyẹ sókè ọ̀run pẹ̀lú agbára tí ó máa fi fò lókè. he has placed the birds in the air with the ability to fly in the air. tí inú rẹ̀ yóò máa fi dùn níbẹ̀. and we be joyful in that situation. ààyè tí ẹnìkan kò ṣeé gbé dí ààyè tí ẹlòmíràn. the position of one cannot replace another person's position. ẹyẹ kò lè gbé inú mi. the birds cannot live in the water. bẹ́ẹ̀ ni ẹja kò lè fò lókè. neither can the fish fly in the air. ẹyẹ kò lè ṣe ìṣẹ́jú márùn-ún nínú omi tí ó fi kú. the birds cannot spend up to five minutes in the water before they will die. ẹja kò sì lè ṣe ìṣẹ́jú mẹ́wàá lórí ilẹ̀ gbígbẹ. also the fishes cannot live on the surface of dry ground for ten minutes without dying. ọlọ́run wá bá mi sọ̀rọ̀ lórí rẹ̀ tó ń gbọ́rọ̀ yìí pé bí ọlọ́run ti dá ọ. God is now speaking about you my hearer, that accept how God has created you. Kó sì fi dúró síbi tí Ọlọ́run ọ́ mọ́, má yọjú hàn. And joyfully accept where God has aligned you to be and do not intrude. Kò tó o bá wà. There's no where. Kò sì rọ̀ mọ́ àgbélébù Jésù tí Jésù lè sọ ọ́ pàtàkì láyé. There's no where you find yourself and you hold on to the cross of Jesus that Jesus will not elevate you. ohun tó ń wá. wá kiri. there is nothing you are searching about. mọ yọjú ràn dúró síbi tí olúwa fi ẹ sí. do not intrude wait upon where God has placed you. ẹ jẹ́ ká gbàdúrà. let us pray. ọlọ́run alágbára mo fi gbogbo àwọn èèyàn mi wọ̀n ilé olúwa lọ́wọ́. almighty God I commit this my hearers into your hand. àìdúró síbi tí ọlọ́run tó yàn mọ́ pé kí ó wà ló mú wàhálà àti ìdààmú wá láti òní lọ agbára láti lè gbà bí ọlọ́run ti dá ọ tó sì fi dúró sí à ààyè rẹ tí ayé rẹ ó fi dá tí ohun gbogbo yóò fi mú ìrọ̀rùn bá agbára yẹn kí o ra kó gbé wọ̀. not accepting where God has placed you is what is bringing problems into your life. But I pray that in the name of Jesus, the ability to accept where God has placed you without intruding, so that there will be comfort for you, there will be everything convenient for you. I pray that God endow you that power in Jesus' name. Where can we not live in life? Is it on the mountains or on the plains? ahéré tàbí àgbàlá. is it in a hamlet or in a palace. Jésù wà níbẹ̀. Jesus is there. Dúró pẹ̀lú Jésù. Wait with Jesus. Yóò sì dára fún ọ. And it shall be well with you. Amen. Amen. Ẹ pè mí sí nọ́mbà yìí zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight ẹni tó bá ọ sọ̀rọ̀ yìí náà ni wòlíì àti pf ọwa. the preacher of this message you're hearing is prophet and evangelist pf ọwa. àlàáfíà ni fún yín. the peace of God be upon you all amen. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí Christ Revival Miracle Church tó wà ní nàmbà seven Reverend P.F. Ọwá Crescent lẹ́yìn St. Louis College Adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn àsìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ Sunday bẹ̀rẹ̀ látàgùn mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni Ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí onípòjìpò àwọn èèyàn ní gbogbo ọjọ́ Monday sí Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with Jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgùn mẹ́fà àárọ̀ sí àgọ́ méjì àárọ̀ ọjọ́ Tuesday bẹ̀rẹ̀ látàgùn mẹ́fà àrọ̀lẹ́ sí àgọ́ méje ilẹ̀kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún kóhun tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà gbàyípo fún onírúurú oníkojìpo ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn rọ̀lẹ́ sáago méje ọjọ́ thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere bẹ̀rẹ̀ látàgò méje àárọ̀ sí mẹ́sàn-án friday tó bá kẹ́yìn oṣù ní àṣálẹ́ agbára máa ń wa bẹ̀rẹ̀ látàgò mẹ́wàá alẹ́ di òwúrọ̀ ọjọ́ kejì ẹ darapọ̀ mọ́ wa lọ láàrin ọ̀sẹ̀ tàbí ká ẹ pè bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkan náà tá a tún pàdé lórí ètò ìkan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run reverend pf wa ló ní kí n sọ fún ọ wípé ìwọlẹ̀ rí kan lọ́dún yìí lórúkọ jésù. ire ayọ̀ tí mo rí gbà lọ́dọ̀ jésù dájúdájú máa mú délé lórúkọ jésù. dájúdájú máa mú délé dájúdájú máa mú délé. Ire ayọ̀ tí mo rí gbà lọ́dọ̀ Jésù. Dájúdájú máa mú délé. Ó kì í Fresh FM. Àwọn akọ̀ one oh five point nine FM. ìròyìn àsìkò lóríṣiríṣi. mẹ́ta tún lè náà gbẹ̀yìn níbẹ̀ ẹ fi sílẹ̀. ọ̀nà fáìmọ̀ láyé ẹ bẹ̀ mọ́ ọ̀dà. ẹ̀pọ̀ ní ká ìfilẹ̀ sí ibẹ̀ làwọn gbọ́. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. fresh fm ló ní kíyìn o kí ẹ tẹ́tì. ẹ̀yin sànmọ́ rí alpha ayùnádé kí ló ṣẹlẹ̀ gangan